sáré lọ dán oògùn wò kó wá fún mi lábọ̀ àdúrà ó gbà má rojú pé ó kéré oògùn ni ó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ẹ̀yọ́nú ayé ni bẹ́ẹ̀ ni tilé tọ̀nà la fi ń jẹ ológìní àtàgbàlagbà àtọmọ kékeré tó bá ti rí ó yọ́ ó yọ́nà ń pè é kọ́mọ aráyé ó yọ́nú sí mi àtòṣù àtàjẹ́ kan yọ́nú sí mi lẹ́bọ lóògùn kan yọ́nú sí mi ẹ lọ gbìyànjú ẹ wò àdúrà wa ó gbà wàá lọ bá mi wá ewé oyọ́ ewé oyọ́ ìyẹn ni ewédú tí a máa fi ń sebẹ̀ yẹ wàá lọ wá lọ bá mi wá eléyìí tí ó dáwò fúnra ẹ̀ tí ì ṣe pé èèyàn kan ló gbìn òun ni bá wọ́n tó jẹ́ ti ìbílẹ̀ òun ni wàá lọ bá mi wá wàá wá tú ti gbòǹgbò ti gbòǹgbò ìdí ẹ̀ tó bá ti tú o lè gbọn yẹ̀pẹ̀ díẹ̀ kó gbọn sí ibi tó bá ti tú wà wá kó ewédú yìí pẹ̀lú gbòǹgbò àti gbòǹgbò ìdí wà wá kó sínú odó wà bá mi gun tí ó kúnná dáadáa wà bá mi gun pẹ̀lú ọṣẹ dúdú torí ẹ̀yàn oníbèrè tó bá lu ọṣẹ míì tó bá ṣiṣẹ́ fún ẹ tẹ́tẹ́ ó ṣiṣẹ́ nìyẹn mo ti fún wòlíì kan rí tán lo ọṣẹ gá ẹ̀ kí lorúkọ ẹ̀ ọṣẹ lux tán dẹ̀ díẹ̀ di ṣiṣẹ́ rẹ̀ dáadáa kódà àwọn kan tún máa ń ṣe tán máa ń tà á fáwọn èèyàn tán tán lẹ síkà mọ́ iṣẹ́ gidi ni tó bá lè ṣe é kò sí irú kan téèyàn lè máa ṣe àtúnṣe wà àtúnṣe wà àtúnṣe ìjọba kódà kéèyàn máa tajà tested confam ni. wàá lọ bá mi wá ewé oyún ìwà tú ti gbòǹgbò ti gbòǹgbò wàá bá mi kó sínú odó wàá wá gun dáadáa wàá gun mọ́ ọṣẹ wàá lọ bá mi wá ewé wàá lọ bá mi wá orí ológìnní tá máa ń pè ní orí olóńgbò ó lè jẹ́ gbígbẹ ó lè jẹ́ tútù ṣùgbọ́n ó gbúdọ̀ jẹ́ èyí tó nírun lára tí wọ́n fi ná wì ṣàlàyé mi yé wa o seven o thirty one eighty three forty five eighty three nọ́mbà mi tó yí padà o seven o thirty one eighty three forty five eighty three òun nọ́mbà mi tó yí padà jọ̀ọ́ má bá ẹni ọ̀dà nàbà sọ̀rọ̀ lẹ́yìn nọ́mbà tí mo fún ẹ yìí tó bá fẹ́ ṣe ní whatsapp àbò fẹ́ pè mí má wulẹ̀ wá nọ́mbà kan kiri tó bá pè mí tí ò bá lo àpò pè mí tí mi ò gbé táìmù yẹ tú mi pè létà àdúrà ó gbà má rọ pé o pe nọ́mbà mi bí a kò lo àmì ò pick and time ó wá kó fẹ́ wá second nọ́mbà mi kiri mi ò ní mi ò ní ọwọ́ sí o. àwa mú orí ológin nìkan yẹ orí ológbò òun la àwa fi tẹ́lẹ̀ inú gbá ọlọ́mọrí àbínú ike ọlọ́mọrí funfun Awa wá kó ọṣẹ yẹn a wá kó lé lórí a wá dè a gbé pamọ́ fún odidi ọjọ́ méje gbáko láàrin ọjọ́ méje yẹn a kì í ṣe wò bẹ́ẹ̀ ni a gbé pamọ́ síbi tí ojú mi ò ti lè rí níbi tí àwa gan fúnra wa nílò ọbẹ̀ lọ ṣe wò tí ó fi pé seven days tó bá ti pé seven days tá a ti gbé pamọ́ ẹ̀hẹ́ àti láǹfààní àti ṣe wò ẹ jẹ́ ká máa wẹ̀ lálaalẹ́ tá a bá ti fẹ́ sùn kò ní gbólóhùn àdúrà la ṣe sí àwa tá a bá wá mọ àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan nínú ẹsẹ̀ èròjà tó jọ mọ́ ẹ̀yọ́nú yìí a lè tún mọ́ fi ṣàdúrà ẹ̀ ìyẹn làwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ àwọn ẹsẹ̀ bíbélì àdáyébá yẹn tó bá rọ̀ mọ́ irú ẹsẹ̀ tí mo pè lẹ́ẹ̀kan yẹn kì í ṣe gbólóhùn ẹ̀ ṣùgbọ́n làá mọ̀ fi ṣàdúrà ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ti fẹ́ wẹ̀ tilé tọ̀nà la fi ń jí ológìní ẹ̀yin ọmọ aráyé wa fowó jì mí ẹ fọlá jì mí ẹ bẹ̀rẹ̀ sí yọ́nú sí mi ọ̀rọ̀ mi dòó yọ́lé ní o àtọmọdé tàgbà ọ̀gẹ́rẹ́rẹ́ kí ọ̀rọ̀ mímọ́ yọ yín nínú àmọ́ ó ti yẹ̀yìn àgbàlagbà gbogbo ẹnu kọ́ la fi ń pọnmọ alákàrà àdúrà wàá gbà jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò tested confam ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yọ́nú gidi ni ó seven o thirty one eighty three forty five eighty three onígbà mi tí ò yí padà àdúrà wàá gbà olódùmarè á pẹ̀lú wa mò ń bọ̀.